ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù ayérayé nínú àwọn ọ̀run ìjìnlẹ̀ ìfẹ́ agbé ọ̀gá gba ọpẹ́ wa ẹni mímọ́ ìsírẹ́lì gba ìyìn wa fún àánú àtòrí ọ̀fẹ́ rẹ ọlọ́run à ń lọ nínú ọ̀rọ̀ rẹ darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa yè ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa gbọ́n ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa délé ògo kí gbogbo ògo jẹ́ tìrẹ kí ìdáláre jẹ́ tiwa ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín àyànfẹ́ mú kí n káàbọ̀ sí abala ìrere náà lónìí ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 mò ń kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà pé a mà kú àmójúbà ọdún tuntun ọ lórúkọ Jésù bí Jésù Olúwa kò bá tí ì dé ẹ̀mí wa yóò rí ọdún pẹ́pẹ́pẹ́ o ọ̀pọ̀ ọdún láṣẹ lókè èpẹ̀ lórúkọ Jésù Olùgbàlà lónìí lábala ìrere náà lórí ètò yín ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ọ̀rọ̀ ọlọrun tá a máa gbé yẹ̀wò lónìí tí a sì máa ṣàṣàrò lé lórí òun náà ni wọ́n kà nínú ìwé kíróníkà kínní kíróníkà kínní orí kejìlélógún ẹsẹ̀ kẹrìndínlógún ìwé kíróníkà kínní orí kejìlélógún ẹsẹ̀ kẹrìndínlógún the book of first chronicles chapter twenty-two verse sixteen oní ni ti wúrà fàdákà àti idẹ àti irin kò ní ìwọ̀n nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́ kí olúwa kí o sì pẹ̀lú rẹ ohun tí mo fẹ́ lò ń bẹ̀ òun náà ni ó wà nínú ẹsẹ̀ kejì ẹ ní ẹsẹ̀ kẹrìndínlógún abala abala bí rẹ̀ abala kejì rẹ̀ ẹ tí ó wí pé nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́ kí olúwa kí ó sì pẹ̀lú rẹ arise therefore and be doing and the Lord be with thee eléyìí ni àkòrí tí a ṣiṣẹ́ lé lórí àyànfẹ́ dìde kí o sì máa ṣiṣẹ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa nínú wa ń dùn àpò ewu àlàjá ọdún la ti ń kíra wa láti alẹ́ àná láti òru títí di àkókò yìí láti jọ ń yọ̀ mọ́ra wa láti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ àtàánú ẹ̀ nítòótọ́ bí ẹ bá wo ọdún 2022 ògbólógbòó ọdún ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nínú ọdún 2022 ọ̀pọ̀lọpọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ti gbé mu ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi tá a lè mẹ́nu tán ló lọ́dún 2022 àmọ́ ọpẹ́ ni fún ọlọ́run elédùmarè arúgbó ọjọ́ ọba tí ò jẹ́ kí a bá 2022 lọ èmi àtẹ̀yin tí a wà láyé tá a wà láàyè yìí ọlọ́run dá èmi wa sí fún ìdí kan ni àyànfẹ́ gẹ́gẹ́ bí jésù olúwa ti wí nínú ìwé mọ́ọ̀kù ìrere mọ́ọ̀kù tí ó ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbẹ̀ ó di sílùwàmù ó wó lulẹ̀ ó sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan àṣà àwọn júù ni wípé bí irú ìṣẹ̀lẹ̀ àbàmì bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ní tí wọ́n máa ń rò ní wípé aláti jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn yẹn ló burú tó bẹ́ẹ̀ pé ẹ̀ṣẹ̀ wọn burú jáì bí ò bá jẹ́ṣẹ̀ wọn ni á jẹ́ pé ẹ̀ṣẹ̀ baba ńlá wọn ni bóyá ẹ̀ṣẹ̀ àwọn òbí wọn ni ló ṣe ẹni ọlọ́run ṣe fàyè gba ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún kó ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n jésù change notion yẹn jésù correct àárín yẹn jésù jẹ́ kí a mọ̀ wípé no kò rí bẹ́ẹ̀ hmm? ó jẹ́ misconception fáwọn èèyàn láti mọ sọ wípé bí ìṣẹ̀lẹ̀ aburú bá ṣẹlẹ̀ sẹ́nìkan wọ́n á ní kámà ni. Eh, wọn á ní ẹ bí àìṣe ti pé n tó láti ṣe ni ní tòótọ́ kámọ̀ wà ní tòótọ́ ẹ̀san náà wà fún iṣẹ́ aburú ní tòótọ́ ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ aburú kọ̀ọ̀kan bóyá ilẹ̀ rírì bí odisiloamu bó ti wó lulẹ̀ tó pa àwọn kan wọ́n gbà pé ẹ̀ṣẹ̀ wọn ni Jésù sọ wípé rárá kò rí bẹ́ẹ̀ kì í ṣe pé ẹ̀ṣẹ̀ tiwọn ló pọ̀ jù ẹlẹ́ṣẹ̀ gbogbo wa tiwọn ló dé yẹn bí àwa náà bá wá kọ̀ jésù wá sọ fún un pé ẹ̀yin tẹ́ ẹ ṣe ń rò lọ́kàn ara yín tẹ́ ẹ rò wípé bí ẹ mọ̀ ju àwọn yẹn lọ ẹ rò wípé ẹ dára jù wọ́n lọ bẹ́yìn náà bá kọ̀ bẹ́ẹ̀ bá ronú pìwàdà ní tó ṣẹlẹ̀ sáwọn àṣáájú ń padà bọ̀ wá ṣàwọn ẹni ìkẹyìn àyànfẹ́ torí náà ó ní àkíyèsí pàtàkì tí ọlọ́run ń pè mí pẹ̀lú yín sí gẹ́gẹ́ bí a ṣe wà nú ọdún tuntun yìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lọ́dún 2022 àwa ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àtèmi àtẹ̀yin pé ẹ̀mí wa làjá a fi ògo fún ọlọ́run torí pé ọlọ́run kà wá yẹ torí wípé ọlọ́run pa wá mọ́ kò jẹ́ kí a bá ògbólógbò ọdún twenty twenty two kò jẹ́ a bá lọ ẹ̀ torí náà kí wá ní ìdí pàtàkì tí ọlọ́run fi dá yín sí kí ni ìdí pàtàkì tọ́lọ́run fi dá mi sí kí ni ìdí tá a fi wà láàyè tá a fi wà láàyè lónìí o orí ọ̀fẹ́ kan ni orí ọ̀fẹ́ jésù kristi olúwa ni orí ọ̀fẹ́ yẹn nínú orí ọ̀fẹ́ òun wá ní gbólóhùn yìí ti ń jáde sí wa tó sọ wípé nítorí náà nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́ kí olúwa kí o sì pẹ̀lú rẹ àwọn iṣẹ́ kan wà tí ọlọ́run gbélé wa lọ́wọ́ àwọn iṣẹ́ kan gbọ́ àti ọlọ́run gbélé yín lọ́wọ́ àyànfẹ́ bàbá màmá tó ń wò mí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yẹn lẹ́ẹ̀sì ṣe dáadáa lọ́dún tó kọjá ẹ̀rù wípé bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn àkòrí ọ̀rọ̀ tí mo mú wá sọ wípé bí ọdún ṣe ń parí lọ mo ṣàṣàrò púpọ̀ lórí àkòrí tí a pè ní bí ọdún ṣe ń parí lọ mo sì béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ wa pé ǹjẹ́ àti ẹ̀ ṣe ń tí Ọlọ́run fẹ́ ká ṣe bí ẹ̀ nínú ìlàkàkà wa nínú ọdún 2022 nínú ìpòǹgbẹ wa fún àwọn nǹkan rere ta fẹ́ ní fún àwọn ọlá tá à ń torí ẹ̀ tá à ń ṣe kìràkìtà lé lórí ẹ̀ lóòótọ́ a béèrè pé a fẹ́ kọ́lé Ọlọ́run sì kọ́lé fún wa ẹ̀ ó dà bẹ́ẹ̀ mo ní a pé ẹ̀ ẹ̀ tó fẹ́ lọ ìlú èbó béèrè pé Ọlọ́run bó bá lè bá ń ṣe visa lọ́dún 2022 Ọlọ́run máa gbàdúrà ẹ̀ máa rí visa ẹ̀ máa lọ sílẹ̀ ọba ẹ̀yin náà èrò ọkàn yín lọ́dún twenty twenty one àpótẹ́ bá wọ twenty twenty two olúwa ọdún twenty twenty two mọ̀ ni mo fẹ́ gbéyàwó ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run gbà fún yín ẹ̀yin náà ti ẹ ti da aláya lọ́ọ̀dẹ̀ ẹ̀yin náà ti dọ ẹ ti ní adé orí ẹ ti lọ́kọ báyìí ẹ̀yin tẹ́ fẹ́ lọ lé ìwé gíga ìwọ tó gbàdúrà pé tọ́lọ́run bá lè ṣe tó ládùmíṣàn ọlọ́run sì gbàdúrà rẹ nínú gbogbo ìlàkàkà wọ̀nyí nínú gbogbo ìgbìyànjú yìí nínú gbogbo ìsàsókè ìsàsódò yìí ǹjẹ́ ńbo la fi ti ọlọ́run sí ń bẹ̀ ǹjẹ́ àwọn ohun tí iṣẹ́ tí ọlọ́run gbélé wa lọ́wọ́ àwọn ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa níwájú ọlọ́run ǹjẹ́ a ti lè pegedé bí ǹjẹ́ a ti ẹ̀ mú àwọn ohun ṣe ǹjẹ́ a ti ẹ̀ ṣiṣẹ́ tọ àwọn àfojúsùn lẹ́yìn ṣé kì í ṣe tara wa nìkan lè ní àkòrí tí mo bá wa sọ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ẹ̀ tí a sì ṣiṣẹ́ lé lórí dáadáa ẹ̀ wá máa gbọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ lórí ọ̀fẹ́ láti ṣe ti ọlọ́run ní kẹ́ ẹ ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé àwọn tó yẹ kẹ́ ẹ làkàkà fún àwọn ìpèǹgbẹ tí ẹ̀mí tẹ́ ẹ̀ lórí ọ̀fẹ́ fún ayé orí ọ̀fẹ́ ti tún ṣí sílẹ̀ báyìí o òun ni gbólóhùn yìí ṣe ń jáde sí wa ní àkòrí tá à ń ṣiṣẹ́ lé lórí tó sọ wípé arise therefore and be doing and the Lord be with thee ẹ̀yin ti lè rò wípé ah ẹ ti já ọlọ́run kulẹ̀ lọ ní ọdún tó kọjá hmm? àwọn tó yẹ kẹ́ ẹ ṣe àwọn tí ọlọ́run béèrè pé kẹ́ ẹ ṣe tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti ṣe ẹ ti já ọlọ́run kulẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n orí ọ̀fẹ́ mi báyìí ààyè rẹ̀ ó ti tún ṣí sílẹ̀ láti rí wípé ẹ ṣe àtúnṣe ọ̀hún ọ̀rọ̀ Ọlọ́run jáde sí yín wípé nítorí náà ẹ dìde kí ẹ sì máa ṣiṣẹ́ ẹ má jẹ́ kí ipò rúrú ọkàn èyí tẹ́ ẹ̀ ṣe lọ́dún tó kọjá ẹ má jẹ́ ó borí ọkàn yín fún ti ọdún yìí o nítorí pé ọdún 2022 eléyìí wọ́n ti kọjá lọ ọdún tuntun mà ló tún dé yìí ọdún 2023 mà la tún wà nínú rẹ̀ yìí bí eré bí eré ìsì tún kọjá lọ́nu nígbà bá máa fi rí ìṣẹ́jú díẹ̀ tàbí wákàtí díẹ̀ sásìkò yìí báyìí ẹ rí wípé ọjọ́ kìíní nínú oṣù kìíní ọdún 2023 lòun náà ó bá tún kọjá lọ ló bá tún di àfihẹ́yìn pé àmọ́ títún ọjọ́ kìíní ti kọjá lọ ńbẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ sí ní ká ní oṣù kìíní náà ni ó bá tún kọjá lọ lábàá tún mẹ́nu mú oṣù kejì nínú ọdún 2023 torí náà àyànfẹ́ bí ẹ ti ń jẹun tẹ̀ ń dáwọ́ dùnú tẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ sì ni bí ẹ̀yin kan náà sì ti ń ronú ara yín pé ẹ bóyá ẹ kàn rí pé ẹ kàn ṣọdún ọ̀hún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àníyàn rere tẹ ní ẹ lọ́dún twenty twenty two tí ò wá sí ìmúṣẹ àwọn ìfojúsùn àwọn àfojúsùn yín ẹ tí ò wá sí ìmúṣẹ bóyá ẹ̀yin náà tẹ̀tí wá káwọ́ gbéra tẹ̀ ń ronú àárọ̀ mi sẹ́yìn méjèèjì àtẹni tí ń dáwọ́ dùnú àtẹni tí kárí sọ ẹ gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu mi o àní ìwí fún yín wípé ẹ gbàgbé ọdún twenty twenty two ẹ wá mú twenty twenty three báyìí ẹ wá mú oníṣẹ́ báyìí ẹ̀yin ẹ tètè bẹ̀rẹ̀ torí àárọ̀ wọn ní òórọ̀ la máa ń sán máa gbígbẹ àyànfẹ́ ọ̀rọ̀ ọlọ́run jáde sí yín wípé nítorí náà ẹ dìde kí ẹ sì máa ṣiṣẹ́ iṣẹ́ tí ẹ ráyè ṣe lọ́dún 2022 àyè ṣí sílẹ̀ fún yín báyìí láti ṣe o gbogbo àwọn àṣìṣe tẹ́ ti ṣe lọ́dún 2022 àsìkò wà fún yín báyìí orí ọ̀fẹ́ wà fún yín tẹ́ ti wọ ọdún 2023 láti ṣe àtúnṣe rẹ̀ ọlọ́run pe ọkàn kọ̀ọ̀kan sínú àtúnṣe lọ́dún 2023 yìí pé ẹ má fi àkókò ẹ má fi ọdún yìí ẹ má tiẹ̀ fi ṣe awẹ́wà rárá ẹ má kàn tilẹ̀ fi ṣòfò hmm? ọdún 2023 kìí ṣe ọdún tá a fi ń ṣawẹ́wà hmm? àkókò ò dúró dẹni kọ̀ọ̀kan arise therefore and be doing and the Lord be with thee ó ní àkòrí tó ń jáde sí yín nítorí náà ẹ dìde kí ẹ sì máa ṣiṣẹ́ kí olúwa kí ó wà pẹ̀lú yín nínú ọdún 2023 yìí ẹ gbọ́dọ̀ gbé olúwa ka iwájú yín o òun lóní sáàmù jẹ sọ wípé èmi ti gbé olúwa ka iwájú mi nígbà gbogbo nítorí tí ó ń bẹ lọ́wọ́ ọ̀tún mi a kì yóò ṣì mí ní ipò so you have to place the law before you always the very first thing tí ẹ kọ́ gbọ́dọ̀ mà tí ẹ sì gbọ́dọ̀ mọ gbé ka iwájú yín lọ́dún twenty twenty three if truly you want to prosper if truly you want to achieve those uh, that greater height if truly you want to achieve those things that you have written down in your book, in your list, that this is what you want to achieve for 2023. If truly you are in pursuit of them, you have to place Christ first. You have to place God first. You have to seek the kingdom of God first. Ẹ kọ́kọ́ gbọ́dọ̀ wá Ọlọ́run. Hmm? Ẹ kọ́kọ́ fi ẹ gbọ́dọ̀ fi Ọlọ́run ṣáájú. Òun ló ṣe ń sọ fún ọ níbi pé kí Olúwa kí ó wà pẹ̀lú rẹ nínú àníyàn rẹ nínú ìpòǹgbẹ rẹ nínú ìlàkàkà rẹ nínú gbogbo àwọn ìfojúsùn rẹ fún ọdún 2023 bí o kò bá fi ti ọlọ́run ṣáájú bí o kò bá fi ti ọlọ́run sí ó ṣeé ṣe kí àfojúsùn òun mọ̀ wá sí ìmúṣẹ bí a bá sì rí ẹlòmíì tó lo agbára rẹ̀ tó lo ìlàkàkà rẹ̀ kó lóun fẹ́ múṣẹ ó ṣeé ṣe kó bá tiẹ̀ wá ń rí tó dàbẹ́ni wípé wá sí ìmúṣẹ ó ṣeé kí ìgbẹ̀yìn ẹ̀ gan kó má sunwọ̀n torí náà ó ṣe pàtàkì láti rí wípé ẹ jẹ́ kí ọlọ́run wà pẹ̀lú ètò yín kí ọlọ́run wà nínú àwọn ètò yín ìlànà yín ìtẹ̀fẹ́ ṣe make sure that God is involved that God is in your plan you know as you are planning it eh? let you know make let, let God be involved in it ẹ jẹ́ kí ọlọ́run kó wà nínú rẹ̀ eh? let Christ be at the center of your plan pé kó jẹ́ wípé òun gan ni ó tiẹ̀ lead ẹ̀ kó jẹ́ wípé òun gan ni ó tẹ̀yìn sọ́wọ́ iwájú torí wípé àkókò àtúnṣe ọdún àtúnṣe láti correct àwọn errors tí ó ti ṣẹlẹ̀ gbogbo àwọn àṣìṣe tẹ́ ti ṣe bí ọdún bíi eh, bí ọdún bíi mélòó kan sẹ́yìn àbí pàápàá jùlọ lọ́dún 2022 orí ọ̀fẹ́ rẹ̀ wà fún yín báyìí láti ṣe àtúnṣe rẹ̀ àyànfẹ́ bí bóyá torí ìwọ tí o bọ́ ọlọ́run ní bó ṣe yẹ kó o bá rìn lọ́dún 2022 orí ọ̀fẹ́ máa wà fún ọ báyìí lọ́dún 2023 yìí láti bá ọlọ́run rìn bó ti tọ́ àti bó ti yẹ pé o ò bọ́ ọlọ́run rìn bó ti tọ́ àti bó ti yẹ ìwọ gan mọ̀ pé o kùnà lọ́dún tó kọjá àwọn ojúṣe rẹ nílé ọlọ́run ò ṣe é mo ti máa ń gbàdúrà àwọn àwẹ̀ tó ń gbà tó ò rí gbà mo ti máa ń kẹ́kọ̀ọ́ bíbélì hmm, àwọn tó máa ń ṣe àwọn ipa tó máa ń kó nílé ìjọsìn orí wípé pé ó mẹ́hẹ̀ lọ́dún 2022 má wàá jẹ́ kí eléyìí má jẹ́ ó bomi tútù sí ọ lọ́kàn má jẹ́ kí eléyìí má jẹ́ ó dá ìrẹ̀wẹ̀sì bò ọ́ mọ́lẹ̀ hmm. dìde dìde túra rẹ mú tú iṣẹ́ yẹn mú lọ́kùnkúndùn túra rẹ mú bíbélì sọ wípé ọ̀tá mi má ṣe yọ̀ mí bí mo bá ṣubú màá tún dìde àyànfẹ́ torí náà bóyá lọ́dún twenty twenty spiritually o ti ṣubú hmm? rise up rise up say the righteous even the righteous shall fall seven times say the lord will rise them up no matter bí olódodo bá tilẹ̀ ṣubú lẹ́ẹ̀mejì ọlọ́run mi àtúgbèrò á dìde so torí náà má má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó bu ọkàn rẹ mọ́lẹ̀ má ríra rẹ bí ẹni tí ò yẹ mọ́ ní tòótọ́ lọ́dún twenty twenty two àmọ́ eléyìí ò ti kọjá lọ àkókò ọ̀tún leléyìí báyìí ó wá nílò láti bẹ̀rẹ̀ lọ́tún ó lé dìde nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́ mo ohun ẹlẹ́ẹ̀kejì tẹ́ mọ̀ lọ́dún twenty twenty three ni wípé kìí ṣe ọdún gbẹ̀fẹ́ kìí ṣe ọdún tá a máa rẹ́ tá a kàn máa ṣàwàdà tètè bẹ̀rẹ̀ báyìí ọdún tó ṣiṣẹ́ tó múra ni torí wípé èrè wà fún àwọn tí ó bá ṣiṣẹ́ àyànfẹ́ because there's reward for labour I want you to know that má má wà lára àwọn tí ó sọ wípé rárá àwọn oníṣiṣẹ́ no there's reward for you because you shall you will always have that reward hmm? there's profit a greater profit ahead ó jẹ́ ọdún tí a múra sí iṣẹ́ múra sí be diligent at your work be diligent at what, at what you do pé èmi náà fẹ́ èmi náà ní ọdún yìí èmi náà gbìyànjú màá tún múra ju ti ọdún tó kọjá lọ bẹ́ẹ̀ náà ni nínú ilé ìjọsìn rẹ nínú iṣẹ́ ìrànṣẹ́ tọ́lọ́run pè ọ́ sí ní agboolé rẹ gbìyànjú rí wípé o mú iṣẹ́ lọ́kùnkúndùn ọdún 2023 kì í ṣe ọdún tí à ń ṣe ìmẹ́lẹ́ èyí tó wá pọ̀ jùlọ nínú ẹ̀ẹ́n tí ọlọ́run pè mí pẹ̀lú yín sí tí ọlọ́run fẹ́ jẹ́ kí èmi pẹ̀lú yín kí a mọ̀ lọ́dún 2023 tí àkórí ìfi jáde sí wa bá a bá lè parí ẹ̀ lónìí à á tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ torí wípé ẹ̀yin kan wà tí àwọn ibi irú ènìyàn méjì ni ọ̀rọ̀ tá ń bá à ń sọ ló ń bá wí two set of people two groups mo sì sọ wípé àwọn tí wọ́n ń dáwọ́ dùnú èmi náà wà ń bẹ̀ àjọ ń dáwọ́ dùnú àjọ ń yin ọlọ́run àjọ ń gbé ọlọ́run ga pé ala ògbólógbò ọdún twenty twenty two kọjá a ní àwọn àṣeyọrí kan lọ́dún twenty twenty two gbogbo àwa tọ́lọ́run ṣe nǹkan tó dáa fún tó dáa fún tí àwọn ìpòǹgbẹ rere àwọn àníyàn wa àwọn ìfojúsùn wa pé a fẹ́ ṣe nǹkan báyìí a fẹ́ ṣe nǹkan báyìí tọ́lọ́run sì gbọ́ a sì jọ ń dúpẹ́ pàápàá jùlọ ọlọ́run tó wá mú ẹ̀mí wa la ọdún náà já kò jẹ́ kí wọ́n bò wá mọ́lẹ̀ kò jẹ́ kí kó rí wa pa bẹ́ẹ̀ sì ni kò jẹ́ káìsàn kó rí wa gbédè ọpẹ́ ni fún ọlọ́run gbogbo wa jọ ń dáwọ́ dùnú àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́ nu sẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì bóyá àwọn tó ti ẹ̀ wá gbà lérò àwọn tó fẹ́ ṣe lọ́dún 2022 púpọ̀ ń bẹ ò rí ṣe tàbí o já ọlọ́run nítànmọ́ o ti o kùnà náwọn ojúṣe rẹ nínú iṣẹ́ olúwa ó kùnà nínú ìjọsìn nínú ìjọsìn rẹ fún ọlọ́run ó kùnà ní in service to humanity àwọn tó yẹ kó o ṣe fún fún ìran ènìyàn àwọn tó yẹ kí ẹ pé ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn mo béèrè mo ní èèyàn mélòó ló tara rẹ̀ dìde bí ọdún ṣe ń parí lọ yẹn bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn mo sọ pé tí ẹ̀ ronú iye èèyàn mélòó ni ó rántí orúkọ rẹ tí ó wàá máa tí ó súre fún ọ tí wọ́n dárúkọ rẹ tàbí tí ó rántí orúkọ rẹ tí ó wàá máa súre iye èèyàn mélòó ni ó rántí pé ọpẹlọpẹ Ọlọ́run ọpẹlọpẹ lágbájá iye èèyàn mélòó ló ràn lọ́wọ́ lọ́dún twenty twenty two hmm? o rí wípé okùn ẹ̀ náà wọ́n the second set tó jẹ́ wípé ìkùnà ó lè ṣàtúnṣe ni àkórí ìlú ó lé lórí àkọ́kọ́ ó sọ wípé kẹ́ sinmi lórí àṣeyọrí tẹ́ ẹ ti ṣe torí gòláyàtì sì tún kù lẹ́yìn ìgbà tí dáfídì pa gòláyàtì ẹ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run á mẹ́nuba ìyún lọ́sẹ̀ tí ń bọ̀ dáadáa pé gòláyàtì ò mọ̀ tí ìtàn ìran gòláyàtì mọ̀ sí ku ẹ gbọ́dọ̀ jókòó you know you don't have to you know you, you, you, you, you don't have to settle for less you don't have to àṣeyọrí àná lẹ́wàá jókòó lé lórí no no you need to keep, move, keep moving forward you need to move forward a ní jókòó lórí àṣeyọrí ìtànà torí wípé à ń retí àṣeyọrí mìíràn bí ènìyàn bá jókòó mo sọ fún wa bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn mo ní Dáfídì jókòó ní Jerúsálẹ́mù lákòókò tí ò yẹ ó sinmi Bíbélì sọ wípé lákòókò tí àwọn ọba máa ń jáde ogun ni ṣùgbọ́n lákòókò yẹn Dáfídì ṣe nǹkan míì ó sì ó sì ó sì kábàámà rẹ̀ ó sinmi lákòókò tí ò yẹ ó sinmi ó jókòó ńlé lákòókò tí ò yẹ ó jókòó ńlé bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ yìí ń bá wa wí pé àwa tá a ti ṣe àwọn àṣeyọrí kan lọ́dún tó kọjá ilé láti kọ́ ni mọ́tò láti rà ní àti ṣe báyìí ní ṣe tọ̀hún ni tàbí àwa tí ọlọ́run lò dáadáa ẹ̀bí àti àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ah lọ́dún tó kọjá iye àwọn èèyàn báyìí ni mo ràn lọ́wọ́ ọlọ́run ń lò mí lọ́pọ̀lọpọ̀ ẹ̀ ó tiẹ̀ lò mí láwọn program kọ̀ọ̀kan mo ṣe àwọn nǹkan báyìí mo ṣe àwọn nǹkan báyìí a ní sọ fún wọn wípé tẹ̀síwájú mọ́jókòó mọ́jókòó lórí àṣeyọrí àná ọdún 2023 ló dé yìí rí ọdún tó kọjá lọ àyànfẹ́ torí wípé ó léwu torí Jésù wípé ó ní ẹni tó dúró kó má ó ní kó kíyè sára o hmm? ó ní kó má bàa nítorí ẹni iwájú ń padà bọ̀ wàá dẹni ẹ̀yìn so don't don't má ma ma ma ma ti yọ̀ Ma ti sọ wípé ẹ torí pé o ṣe àṣeyọrí kan lánàá má wàá jókòó tì yẹn ojú o nílò láti ṣe kíni láti tẹ̀síwájú mo ní abala kejì àwọn apá kejì òun náà ni wípé torí wípé o ò ṣe àṣeyọrí lánàá kò túmọ̀ sí pé ò lè ṣàṣeyọrí lónìí torí pé o já ọlọ́run tẹ̀ mọ́ lánàá torí wípé o kùnà lójúṣe rẹ lánàá kò túmọ̀ sí pé o kùnà lónìí kò túmọ̀ sí wípé o ò lè bọ́ ọlọ́run rìn mọ́ torí pé o bá ọlọ́run rìn dáadáa lọ́dún 2022 ìyẹn ò túmọ̀ sí wípé ọlọ́run ti wá kọ̀ sílẹ̀ tàbí pé o lè bá ọlọ́run rìn ní ọdún 2023 mọ́ torí náà ó ń pè wá mo sọ pé èrèdí tọ́lọ́run ṣe fi dá wa ó ti yẹ ká béèrè lọ́wọ́ ara wa àyànfẹ́ ó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ ara yín ó yẹ kébí náà béèrè lọ́wọ́ ara mi pé kí ni ìdí gan tọ́lọ́run fi dá mi sí wọ́ọ̀dù twenty twenty three ẹ wo iye àwọn èèyàn tó ti kọjá lọ ẹ wo iye àwọn ọkàn tó ti ṣègbè ẹ wo ẹ wo oríṣiríṣi ẹ wo àwọn èèyàn tájọ bẹ̀rẹ̀ January ọdún twenty hmm? àwọn kan ní àjọ wọ December ṣùgbọ́n gbà ó December ló di wípé ààrí ọmọ àyànfẹ́ ẹ̀ mà dáa jù wọ́n lọ hmm? àwọn tó ti kọjá lọ yẹn àmọ̀ sàn jù wọ́n lọ ó wá máa béèrè pé kí nìdí gan-an ọ̀rọ̀ ọlọ́run wá ṣẹ nínú ìwé sáàmù wípé nínú e, e, psalm ninety one ó ní ẹgbẹ̀rún tẹ́ bá wo ẹsẹ̀ ẹsẹ̀ ní láti bí ẹsẹ̀ karùn rẹ̀ ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún rẹ̀ ẹgbà àrùn lápá òsì rẹ̀ ó ní búburú kan kì yóò súnmọ́ ní kì yóò wọ́n fi rí èrè àwọn ènìyàn búburú that's the book of psalm ninety one let's quickly check the book of psalm ninety one i will read verse seven ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní rẹ̀ àti ẹgbẹ́ àrùn ní apá ọ̀tún yìí rẹ ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ ẹ mọ ẹ wo iye àwọn èèyàn bẹ́ẹ̀ tó ti kọjá ẹ wo iye àwọn èèyàn tàti tó ti ó wá yẹ ká béèrè pé kí nìdí tí ọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ ẹ já lọ sínú ìwé ìwé ìrere lùkù ìwé ìrere lùkù orí kẹtàlá the book of Luke chapter thirteen kí wá ka ẹsẹ̀ kẹfà sí ẹsẹ̀ kẹsàn-án fún wa the book of Luke chapter thirteen from verse six to verse nine ó ní ó sì pa òwe yìí fún wọn pé ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ kan tí a gbè ní ọgbà àjàrà rẹ̀ ó sì dé ó wá èso lórí rẹ̀ kò sì rí nǹkan ó sì wí fún olùṣọ́gbà rẹ̀ pé wò ó láti ọdún mẹ́ta ni èmi ti ń wá wo èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí èmi kò sì rí nǹkan kéèlulẹ̀ èyí ṣe tí ó fi ń gbilẹ̀ lásán pẹ̀lú ó sì dáhùn ó wí fún pé olúwa jọ̀wọ́ rẹ̀ ní ọdún yìí pẹ̀lú títí èmi ò fi tu ilẹ̀ ìdí rẹ̀ yìí ká títí èmi ó fi tu ilẹ̀ ìdí rẹ̀ yíká títí èmi ó sì fi bu ilẹ̀ dú sí i ní ẹsẹ̀kẹsẹ̀ tó ti dánu bó ó ní bí ó bá sì so èso déédéé bí kò bá sì so ǹjẹ́ lẹ́yìn èyí ni kí ìwọ kí o ké e lulẹ̀ àyànfẹ́ òwe tí Jésù pa jáde níbí yìí òwe ìrònú pìwàdà ni o òwe èrèdí tó fi dá wa sí ni o èrèdí tó fi wà lọ́dún twenty twenty three ni o orí ọ̀fẹ́ tó tún fún wa nìyẹn iṣẹ́ tó tún pè wá sí nìyẹn wípé nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́ kí olúwa kí o sì pẹ̀lú rẹ torí wípé láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn ọdún tó kọjá ọjà ọlọ́run tẹ̀ mọ́ bí ọdún tó kọjá náà ọjà ń tẹ̀ mọ́ láti bí ọdún bíi mélòó kan ló ti ṣe tó yẹ kó o ṣe ìgbìyànjú rẹ ò tó o ò ṣiṣẹ́ olúwa bó ṣe yẹ kó o ṣe o ò bọ́ lọ́rùn rìn bó ti yẹ kó o bá rìn o ò ṣe dáadáa tó síbẹ̀ àánú sì wá orí kí àánú tó rí gbàre o orí ọ̀fẹ́ tó rí gbàre o òun ni wípé àbá ti ké èmi pẹ̀lú rẹ náà lulẹ̀ bí a ti ké àwọn kan lulẹ̀ ṣùgbọ́n àánú àtòrí ọ̀fẹ́ ọlọ́run tí ń ṣe jésù olùgbàlà òun ló sọ̀rọ̀ fún wa ní àyín ẹ̀yìn òwe tí jésù pa ọ kó sì pa òwe fún pé ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ ọlọ́run ìbá ti ké wa lulẹ̀ ẹni tí ó jẹ́ wípé òun ló ní igi ọ̀pọ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ wa la jẹ́ igi ọ̀pọ̀tọ́ tó wá ń retí nǹkan kan lọ́wọ́ wa tí wọ́n ń retí èso lọ́dọ̀ wa bàbá màmá ìdí tọ́lọ́run fi dá ọ sí ni wípé ọlọ́run ń retí èso rere lọ́dọ̀ rẹ ó ń retí iṣẹ́ rere lọ́dọ̀ rẹ ó ń retí àwọn èèyàn tó ń ràn lọ́wọ́ ó ń retí kó hùwà rere ó ń retí kó ṣe dáadáa àwa ń pè ọ́ báyìí sí àjọ tó ní ìrònú wípé a fún ọ lórí ọ̀fẹ́ ni o lọ́dún yìí kó lè ṣàtúnṣe nítorí wípé olùṣọ́gbà òun ló bá ọ̀pọ̀ bẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tó lọ gbà pé Ah, ah, ẹ fún mi lọ́dún yìí sí torí ẹni ó lọ gbà á ti complain láti bí ọdún bíi mẹ́ta wáyé ni mi ò ríṣẹ́ mi ò réso lórí rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti ń complain lórí àwọn ènìyàn kọ̀ọ̀kan ìwọ tó bàbá olóṣèlú yẹn ìwọ gómìnà yẹn ìwọ ààrẹ orílẹ̀-èdè ìwọ kọmíṣánná yẹn á yàn án sípò ó ò ṣe dáadáa látọ̀dún ìwá àrẹ̀mísí ọ wípé ní ọdún yìí ọlọ́run fẹ́ kó o ṣàtúnṣe ò ṣe dáadáa látẹ̀yìnwá ṣùgbọ́n a fún ọ lórí ọ̀fẹ́ láti rí twenty twenty three pé kò lè ṣàtúnṣe bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ in tó ṣẹlẹ̀ sáwọn ṣáájú ó ń padà bọ̀ wá ṣẹlẹ̀ sẹ́ni tí ò bá ṣàtúnṣe àyànfẹ́ torí náà olùṣọ́gbà wa bẹ̀bẹ̀ ẹ dákun ẹ fún ẹ fún ẹ fún lọ́dún yìí ẹ jẹ́ kí n tulẹ̀ yíká ìyún ni pé ẹ jẹ́ n ọ̀rọ̀ Ọlọ́run fún un ẹ jẹ́ ìrànwọ́ èèyàn tá a wàásù ọ̀rọ̀ ọlọ́run fún ẹ jẹ́ kó gbọ́ irú ètò bí eléyìí ná a yọ̀ǹda fún lórí ọ̀fẹ́ láti gbọ́ àwọn ètò yìí bóyá yóò ronú pìwàdà bóyá yóò ṣàtúnṣe oní tó bá ti wá ṣàtúnṣe tó so èso rere ìyẹn tó bẹ̀rẹ̀ sí ní hùwà dáadáa tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa tí ò jí owó aráàlú kó mọ́ tí ò bá yé jẹ́ mọ́ tí ò bá yé àwọn èèyàn jẹ́ mọ́ tí alágbèrè náà tọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ́ táwọn agbéniṣòwò tó tọwọ́ ọmọ wọn bọ́ṣọ́ wà ní àjẹ́ wípé a dá wọn sí ó ní ṣùgbọ́n téèyàn bá ti wá ronú pìwàdà ó ní kò kéèlú e lẹ̀ àyànfẹ́ àrẹ ọ̀mísí ọ lónìí o ọ̀rọ̀ ọlọ́run tó tọ̀ wá sí leléyìí o wípé kò lè ṣàtúnṣe lọ́dún twenty twenty three òun náà la ṣe dá ọ sí o òun ló ṣe dàbí ẹni wípé àwọn tó ṣèjú ẹ gan lọ ikú mú wọn lọ ṣùgbọ́n àdáwọ̀ sí o wá ń rò wípé bí agbára rẹ ni o rò pé orí ọ̀fẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ ló débẹ̀ rárá orí ọ̀fẹ́ Jésù ni torí wípé a fẹ́ kó ṣàtúnṣe ni torí wípé ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ọ wípé kó dìde pé kọ́ Ọlọ́run lè wà pẹ̀lú rẹ pé kó má bàa ṣègbé kó má bàa bọ́ sí ọ̀run àpáàdì kó má bàa ké ọ lulẹ̀ láṣẹ fún ọ lórí ọ̀fẹ́ yìí sí ó ní àánú ìṣe tó tọ̀ wá lẹ́ẹ̀kan sí wípé nítorí náà dìde kí o sì máa ṣiṣẹ́ iṣẹ́ rere la fẹ́ kó ṣe lọ́dún yìí o a fẹ́ kó ṣiṣẹ́ búburú yẹn wọ́n o ìwọ olè à ń sọ fún ọ wípé kó jáwọ́ olè jíjà o ìwà alágbèrè nítorí sọ fún mi pé kò jáwọ́ iṣẹ́ rere ń la pè ọ́ sí o bẹ̀rẹ̀ sí ni máa affect àwọn àwọn life positively máa dá sí ayé àwọn ènìyàn máa ṣàtúnṣe máa tún ayé ọkùnrin ṣe máa tún ayé obìnrin ṣe àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́ àlàáfíà Kristi Jésù kó máa bá ọ gbé arise therefore and be doing and the Lord be with you. nítorí náà ẹ dìde kẹ́sì máa ṣiṣẹ́ kí Ọlọ́run kó sì wà pẹ̀lú yín àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́ bí o bá ṣe tán láti ṣàmúlò orí ọ̀fẹ́ ta fún ọ lọ́dún twenty twenty three láti ṣe àtúnṣe àwọn ibi tó ti kùnà láti tẹ̀síwájú kò mọ́ bá kò mọ́ kàn bá a jókòó ti àgbọ̀nrín àtijọ́ kò mọ́ bá a mọ̀ ṣògo àtijọ́ kí ìwọ náà tún lè tẹ̀síwájú nínú iṣẹ́ rere fọwọ́ rẹ sókè àyà rẹ sọ pé Jésù Olúwa mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fún mi mo sì bẹ̀bẹ̀ láti lórí ọ̀fẹ́ náà mo ṣèlérí lónìí láti lórí ọ̀fẹ́ náà dáadáa ràn mí lọ́wọ́ láti ṣàmúlò orí ọ̀fẹ́ ọdún 2023 ràn mí lọ́wọ́ láti ṣe àtúnṣe ìgbé ayé mi tí ò dára tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dún 2023 ràn mí lọ́wọ́ láti bá orin títí dé òpin sọ pé Jésù Olúwa gba ọkàn mi là sọ ọkàn mi di mímọ́ kí o sì fún mi ní ẹ̀mí mọ́ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa àtolùbáláwa àmín bí o bá rádùn àyẹ̀gbà mo kí ẹ kú oríire o àdúrà mi ní fún ọ ni wípé orí ọ̀fẹ́ láti ṣe àtúnṣe lọ́dún 2023 ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ àánú látòkè wá lélẹ́yìí tí ó jẹ́ kó o ṣe àtúnṣe àánú náà kò ṣíji bù ọ́ mo sì gbàdúrà fún ọ pé ìgbàlà ní tòótọ́ kó wọlé tọ̀ wá lórúkọ jésù olùgbàlà bó ti wọlé tọ̀ sákéwù lọ́jọ́sí àlàáfíà jésù kristi kò mọ̀ bá ọ gbé o àánú ọlọ́run kó rọ̀gbà yí ọ nínú ìwé èyè ká rẹ síbẹ̀ nínú ìjọba ọ̀run ègbé òní débẹ̀ ní ọ̀rọ̀ àpáàdì lórúkọ jésù òní débẹ̀ mo wá gbàdúrà fún gbogbo wa tájọ wa ní ọdún tuntun yìí lórúkọ jésù bí jésù olúwa kò bá tí ì dé ẹ̀mí wa yóò rí ìparí ọdún yìí gbogbo ohun rere tí ọlọ́run sì ti là kalẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa lórúkọ jésù yóò wá sí ìmúṣẹ àlá wa ìran rere wa yóò wá sí ìmúṣẹ lórúkọ jésù ikú àti àìsàn kò ní dè wá lọ́nà ẹ̀ṣẹ̀ àti èṣù kò ní dè wá lọ́nà ògo ni forúkọ ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùbàlà wa àmín adúgbò náà gbogbo àwọn tí wọ́n máa ń pè wá lẹ́yìn ètò tí wọ́n sì máa ń bá wa dá sí adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a máa ń gbé wá sórí ètò náà adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Kaftan television àti gbogbo àwọn tí amójú ẹ̀rọ wa ni àwọn ayàwòrán wa ni gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa gbogbo pátápátá là ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sáà tún kí wa kú ọdún tuntun happy new year ọdún twenty twenty three mo gbà ládùúgbà pé ọdún ìtura ni ọdún ayọ̀ ni yóò jẹ́ ẹni ọ̀sẹ̀ tí ó ń bá a tẹ̀síwájú ní abẹ́ àkòrí pé kádìdé kásìmọ̀ àwọn tí ọlọ́run retí lọ́wọ́ láti ṣe ohun ni mo fẹ́ kẹ́ ṣàmúlò lọ́dún òun ni ìyípadà rere eh? positive change òun náà ni ẹ̀kọ́ tí a ti kọ́ lónìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tẹ̀síwájú níbẹ̀ you know that will be my watchword for this year mo sì fẹ́ kí ìyẹn náà kó jẹ́ àǹkọ́ yín fún ọdún yìí kó jẹ́ àkọmọ̀nà yín positive change ìyípadà rere àyípadà rere yóò dé bá ẹnìkọ̀ọ̀kan lórúkọ Jésù ìwọ tó ń wò mí yẹn mo ní ìyípadà rere yóò dé bá ayé rẹ lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmín mi títí dọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láì tó máa pàdé lórí ètò yìí tó wá kú ọjọ́ ìsinmi bí jésù olúwa kò bá tí ì dé orúkọ mi ò yí padà bẹ́ẹ̀ olúwa kínyẹ̀yì ìlórúkọ tèmi jẹ́ èmi náà ní atọ́kùn àti olóòtú ètò ọkọ̀ ọjọ́ ìsinmi títí di ọjọ́ mẹ́jọ náà tá lórí ọ̀fẹ́ láti tún máa pàdé mo kó sábẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa gbé kó máa bá wa wọlé kó máa bá wa jáde títí dìgbà náà kẹ́ lálàáfíà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.